ṣẹ́gun ní sọ ajé oníbòjì ìkiri lajé ti yá. ògúngún ní sọ ajé oníbòjì ìkiri lajé wà o. ìdí iṣẹ́ ẹni là ń mọni lọ́lẹ̀ ìdí iṣẹ́ ẹni là ń mọni lọ́lẹ̀ ìgbìyànjú oníṣàtọ̀kùn fún lóríire. ọlá olúwa mú ṣẹ. ìyà ò jẹ mí ọlọ́run má jẹ́ ń jìyà ìyà tí bàbá jẹ tí màmá jẹ ó má jẹ mí o ìyà kì í ṣomi ọbẹ̀. òwò kékeré ni mo ṣe ọba sọ di ńlá. tọrọ tó ń ṣiṣẹ́ sanjú kan bá ojú kan tọrọ tó ń ṣiṣẹ́ sanjú kan lórí rẹ̀. tọ́jú owó. ìyá ọjọ́ ọlọ́sàn mú mi ọmọge tó mojú wọn wò. ìdí iṣẹ́ ẹ̀. Welcome, my love, my angel, my crown. <laughs> O ṣé mo dúpẹ́, ọkọ mi Ajíbọ́lá Àlàbí, o ṣé, mo dúpẹ́ fún oore òjijì tó ṣe fún mi yìí. Mo ti fẹ́ fi àsìkò mi fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ọkọ mi pè tí ẹ lè dá lóhùn. Ẹ ṣé gan ni mo appreciate ẹ. I want to also say thank you to my hired surprisers. <laughs> Thank you you got me thank you thank you iye ọkọ mi mo dúpẹ́ ìyá rere ni yín ẹ ṣe gànmà wà á pẹ́ fún wa wà á pẹ́ lọ́ọ̀dẹ̀ wa ẹ ṣe mọ́mì ọ̀rẹ́ mi ìwọ náà <laughs> thank you my darling ẹ ṣe gànmà ọkọ mi ọmọ oníyàwó mi bíi ọmọ olówó fújà ọmọ akitiolú ọṣẹ mo dúpẹ́. Thank you so much. Aya rí ní lọ́jọ́ ẹ̀kọ́. Ah, inú mi dẹ̀ dùn wípé eh, ìdùnnú we pay. bá ẹ lójijì. Because or ní ibi iṣẹ́ ni mo ń lọ. Mo ní mi ò ráyè rárá pé mi ò tẹ̀lé ṣe nǹkan fún ilé ìgbà bẹ́ẹ̀. Ó ní ọkọ mi máa joy, Ó lójoojúmọ́ lọ́jọ́ ìbí mi, Joy celebrate ní ọjọ́ mi. Ẹ ṣe gan olúwa tó yín àdùnní. I will always love you and always always always appreciate you because do you know where you are? You're here. <laughs> Thank you so much, darling. I love you more. Mm -hmm. I love you, darling. Mm-hmm. um, ẹ wo ẹ yọ ẹ jọ ah no it's time bye now see, cake lọ́wọ́ again see. okay Okay. ẹ kì í sẹ́yìn àkọsí bẹ́ẹ̀. gbogbo wa wọn jọ dárúkọ it. That's it. See the last. ìfẹ́ aláìlábàwọ̀n. very àwọn àbí o. ready. See. níwájú rẹ̀ tí mo rí fẹ́ òdodo mo ti yege. tí mo bá wà ṣe èyí ni tí mo rí fẹ́ àyílá mi mo yege. dùn ní ọkọ mi ọmọ ẹ̀sọ́ ọmọ ẹ̀sọ́ kò yí ẹ̀sọ́ kò yí ọmọ agbọ̀n yìí ẹ̀sọ́ kò yí ọmọ agbọ̀n tí ò rí kú sá ọkọ mi. <laughs> ẹsẹ̀ ìyá mi olóríire iléjú àkùkù bá ń dẹ́mi yín sí fún mi tá a jọ ríra wa pẹ́ pẹ́ pẹ́ pẹ́. àmín àmín wo ńgbà tó ti yanjú wápù tán yìí yanjú àwọn ìtọ́ bá kò kí lọ́dún ọmọ kálíkì wọn dákọ̀ ọkọ mi má ta àwìn lónìí o sọmọ pọ́lá lọ́jà. Hmm. ìyá mi ò yẹ kẹ́ ẹ jẹ́rìí mi tọ́lá jọjọ ọjà ibi eléyìí tàwìn lónìí o àfẹnjọba tọ́lá jàjọ́ tó bomi lówó lókù owó mi ò pè wálé pérépéré lónìí ni ọba àánú ọlọ́run pàdé ò ní dààmú. ẹ kú ọ̀rọ̀ ajé òòyà wa ẹ jèrè lájẹ wa àdúpẹ́. mo fẹ́ ra ọsàn àti ọ̀pọ̀ òyìnbó kí gbogbo ẹ jẹ́ two hundred naira. ọsàn àti pẹnápù two hundred naira ẹ fún ìyá mi lówó kí n bá yé ta. yá wa ìgbà. jọ wọlé mú àpò ọwọ́ ló máa jẹ́ màá. tí ò bá sí lálọ́ mú wá kí wọ́n kó lọ. ààrẹ pẹ̀lú àbárí kò hello mọ̀mí hmm. màmá Ajíbọ́lá mi Àlàbí màmá olúwa Tóyìn Àdùnní ẹ pẹ́ fún wa mo ń gbọ́ yín o oh, kí n gbé fóònù fún un a jẹ́ pé nǹkan kan lè fẹ́ bá sọ̀rọ̀ hmm. mọ́mí ọmọ yín lè fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ ṣe pèsè rẹ láyìn it's fine ẹ má rẹ mo ti gbọ́. Hmm. ojú ọmọ mọ́mí. hello mọ́mí ṣara okay i'm fine mo wà okay <laughs> ẹ má dá lóhùn ó fẹ́ máa rìn wá ni kò dé lè mọ́ láéláé hmm. ah, ẹ jẹ́rìí ẹ nínú kíchìn mo wà mo fẹ́ ṣe favourite oúnjẹ fún i know ó like oúnjẹ hmm? <laughs> eh, ẹ má jẹ́ ká sọ màá pè yín létà màá bá yín sọ mi fẹ́ kó gbọ́ ok mọ́mí love you mọ́mí bye. <laughs> mọ́mí jẹ́ kó yé mi pé the best way to get to a man's heart is through his stomach. oh mo wá jẹ́ ti fúnra wọn ní. Ah, ah. Chipola, you like food, you know. Oh my god. <laughs> oh, alright. Anyway, darling. I have wá sọ pé mi ò bá jọ ẹ̀ kájọ ṣe ọ̀jẹ̀. Bọ̀ mo ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ sísítà mi. Ìwọ̀n mo ń jẹ́ sè. Lọ ṣe sísítà I see you later. Twenty minutes. Okay. Ìdí iṣẹ́ ẹni là ń mọ ní lọ́lẹ̀. Ìdí iṣẹ́ ẹni là ń mọ ní gbìyànjú oníṣàtọ̀kùn kó lórí rẹ̀. ìran mẹ́ta kì í tòṣì ni wọ́n wí. aya tẹra mọ́ṣẹ́ mi. ìran mẹ́ta kì í tòṣì ni wọ́n fẹ́ tòṣì. iṣẹ́ lóògùn iṣẹ́ o. má tẹra mọ́ṣẹ́ o má tẹra má jẹ́ o má tẹra mọ́ṣẹ́ o. ojú oníṣàtọ̀kùn fò lórí rẹ̀. ìyá ọyọ́ ọlọ́sùn ajé àwọ̀ gbá. ẹ kú ajé ajé àwọ̀ gbá àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà. ògúngún ní sọ ajé oníbòjì ìkiri lajé ti yá. ẹ àti ẹ dákun ẹ jẹ ẹ má bínú ẹ pẹ̀lẹ́ <laughs> kò sí wàhálà bí mo ṣe ń wò yín yìí pẹ̀lú kíní tírè tẹ̀ mú lọ́wọ́ àti òṣùká ó dàbí pé ẹ̀ ń ta kankan kí lẹ̀ ń tà náà. Ah, èmi ń ta èso igi ni bí ọ̀gẹ̀dẹ̀ bí ọsàn bí palábẹ́ bí wọ́támẹ́lọ̀n àmọ́ báyìí mo ti tà tán. ọ̀dà gbogbo tẹ́ ń tà náà ni mo nífẹ̀ẹ́ sí tó <laughs> yé yín àmọ́ eléyìí tó jẹ́ tí mo ní interest jù nù ẹ̀ ò ní palabẹ́ tẹ́ dá kọ́ <laughs> ó yẹ yín palabẹ́ <laughs> palabẹ́ ẹ gẹ́ tiẹ̀ so ti yẹ yín sẹ́ rí palabẹ́ hàn lọ́nbọ̀ lọ́jọ́ òní kò ní jẹ́ kí gbogbo wa palabẹ́ àbẹ́yìn palabẹ́ ni ah, èmi rárá o ah, èmi ọ̀pá lábẹ́ o ó dídí lèmi wà ká ń pè ẹ mọ̀ wá sí ẹja ẹja ẹja. bẹ́ẹ̀ ṣe wáyé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀yin ọmọ tún mọ palábẹ́ ni ẹ̀yin tẹ́ tó jẹ́ tìbílẹ̀ tẹ́ ẹ kọlà ẹ̀ tó ọmọ ti jẹ́ palábẹ́. èmi kò ń yànnà náà ọ̀rọ̀ náà ni o torí àgbálùmọ̀ ní jẹ́ palábẹ́ bẹ́ẹ̀ bá mọ̀. àgbálùmọ̀ ni ẹ ń pè ń palábẹ́. àgbálùmọ̀ ni jẹ́ palábẹ́ o. ó kọ tán fún un what a nice name what a nice name orúkọ ń dàbàjẹ́ <laughs> palábẹ́ tó ti yẹ very very interesting ẹ wá ẹ ní sùúrù tó ti yẹ yẹn mọ́ bínú nígbà tẹ́ ti wá tàtàn yìí ní ìsìnkì làbẹ́ sí báyìí mi nífẹ̀ẹ́ sí gbogbo àwọn èso tẹ́ ẹ dákọ̀ ọ̀hún ah mo nífẹ̀ẹ́ sí gan mo mọ́ ń gbádùn èso gan ṣé ẹ lè júwèé ṣọ́ọ̀bù yín fún mi bí ẹ̀ ń bá ríra nísìn yín sì wá lè wá yín wá. ọ wo ò lè ṣé bá àdúgbò yìí lẹ́ ń gbé tí bá sì tún kiri lọ́la èmi ò gbé yàjọ yín ibo lọ́jọ́ yín bí. ẹ wo ẹ mọ̀jẹ̀ àfìgbàgbọ́ dọ́là ẹ mọ̀ tẹ́ ẹ lè ṣe fún mi sẹ́rí tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún yín kẹ́ ẹ bọ́ sórí kẹ̀kẹ́ yìí ń jà kínní ilẹ̀ ń gbé yín sáré gbé yín dé ṣọ́ọ̀bù yín fi rántí ń rà. ah ìdá ìgbé mi dà. torí kẹ̀kẹ́ mi náà. ẹ mọ̀ ṣe yọnu sà àti pé ìṣe tí ì lọ ilé ní ìsìn eh. mo fẹ́ gbowó káàkiri lọ́dọ̀ àwọn oníbàárà mi torí àmọ́dọ̀ owó òdìlẹ̀ jẹ́ ń júwe fún yín. kò sí wàhálà. Eh, tẹ bá ti gbà báyìí tẹ lọ báyìí so ẹ bá ti yà sí ọwọ́ ọ̀tún eh. ẹ kàn mọ́ lọ tààrà ni ọjọ́ wa lẹ́ẹ̀dẹ́ o. ìsọ yóò jìnnà síbẹ̀ o ọ̀dà bẹ́ẹ̀ kí ló kọ yín. eyín náà dá dunni ló kọ mi. dunni dunni dunni ẹ ẹ ẹ má bínú o ẹ dákun kí la lè sọ pé dunni ná. ọ̀làdùn ní òsì òsè fi ló gbà ni àwọn tèmi bí irú yín bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó lé lẹ́nu wọn láti pè wọ́n á tún mọ̀ pè ní ìyá ọ̀yọ́ ọlọ́sàn. ìyá ọ̀yọ́ yóò yọ lọ́sàn. ẹsẹ̀ kẹ́yìn wá ìjà o. ẹ dúró ná ṣé ọmọ ọ̀yọ́ lẹ́yìn ni. Ah, lóòótọ́ ìbéèrè lálẹ́ bí mi léèrè àmọ́ gbogbo òlùkìlù téèyàn bá ti ń gbé láyé téèyàn ti gbégbé nǹkan rẹ̀ ṣe tó yẹ pé gbogbo nǹkan tẹ́lẹ̀ dùn àkọmọ́yàn ní ti dáadáa nílẹ̀ pé ó yẹ kéèyàn ó ṣe òótọ́ lóyún ti fi rọ̀yàn lọ́rùn láti ṣe ń bẹ̀ ibẹ̀ náà nílùú èèyàn bí mo ṣe wà yí ọmọ ọ̀yọ́ lẹ́ ń yìí o. ṣé ẹ máa lọ lé ní àmọ́ ilé bẹ̀bẹ̀ náà là ń gbé tá ṣe gbogbo tá a la ṣe. a jẹ́ pé gbogbo ọ̀yọ́ lẹ́mọ̀ káríkárí ṣé ẹ mọ̀ sálẹ̀ bá sọ. ìsàlẹ̀ bá sọ lẹ́gbẹ̀ẹ́ ààfin níbi ìsàlẹ̀ ààfin ẹ mọ ilé kan bẹ̀ ilé ọdẹ́jìn. ṣé kìí ṣe bí ọ̀dọ̀ ya níyì. ẹ wọ́n wá sí wàhálà yìí tí ẹ̀dùnmọ̀ yànjú ẹ mọ̀ ya níyì. bó ya níyì jẹ́ sí yín sẹ́ ẹ mọ̀ wọ́n rí ni. Ah! mọ̀ mi nù. ìyá yín nu mọ mi nù. Ah, ìyá ni yẹlẹ yìí Ọlọ́run ah, Ọlọ́run àwọn wa fún àyìngán o. èmi ò ìgbà tẹ́lẹ̀ ṣe. àwọn ah, fún àyìn pọ̀. mọ ọgìlì. ìyá ni yìí fáyìn o mm. dádì lẹ́yìn jọ. dádì ni ọ̀dà rárá. Eh, <laughs> àwọn náà ọ̀dà. kò tí ẹ sí wàhálà gbogbo tẹ́ rí ẹ sọ. <laughs> èmi ni mo tán náà wá. ọ̀dà èmi ọmọ tí mò ń wá kì í. ẹ lẹ ọ̀dà bọ̀ báyìí báyìí báyìí. ẹ káàbọ̀ ẹ kọ́ ọ̀pọ̀ èyìnbó ọ̀gẹ̀dẹ̀ náà ni kí fún yín bẹ̀. mo ọmọbìnrin kan ni mò ń béèrè ọmọbìnrin ń ibi fún mi pé ibi ni ṣọ́ọ̀bù òun ìdùnnú ni ó pera ẹ̀ fún mi. Ah, bàbá mi ẹ dákun sí òsì àbọ̀sẹ̀ yín ni. kọ̀ọ̀sẹ̀ mi ọlọ́run mi ọkọ̀ jẹ́ pé mo ti dà láníyàn pé ọwọ́ rẹ̀ ni màá ti ra àwọn èso tí mo fẹ́ rà tó ti yẹ nítorí mo ti ṣàlàyé irú àwọn èso tí mo fẹ́ rà fún ó ì ti yé. ẹ ṣàlàyé fún mi bàbá mi ẹ ṣàlàyé fún mi gbogbo ìtẹ́ ẹ bá ṣàlàyé fẹ́mi èmi náà tà fún yín dáadáa. ẹ wo mọ̀mọ́ kò lè yé yín tí má ṣàlàyé fún yín látòní tó fi tílẹ̀ fi ọ̀la fi sú kò ní yé yín. kò lè yé mi. ọsàn náà ni mo fẹ́ rà wọ́n kàn jẹ́ pé ọsàn tó pọ̀ tó jẹ́ ọsàn tó lóminú tó ti tóbi làwọn ọsàn tí mo fẹ́ ni. ọ̀dà àmọ́ tó dé tẹ ìpẹ́ ni òun náà sì wá pẹ́ báyìí ẹ ẹ ẹ ẹ jókòó de tàbí kí yẹn padà wá. ẹ ẹ má jẹun padà ẹ jẹun jókòó. ọyẹ mọ o ti yẹ wá ní. ọmọ ọkọ mi ọkọ mi ọ̀kárí ọmọ adé ọpẹ́ náà. ẹ wo ìyá mi àwọn onímọ́tò ni wọn gbáyé tá à ń nà bẹ́ẹ̀ tún ni àwọn olówó ilé náà wọ́n tún fowó kówó ilé wọn. bẹ́ẹ̀ tí wọ́n rí wọ́n fowó lé wo ọlọ́run ti ṣeun ó ti bọ́jà wo kọ́sítọ́mù kan ti dúró dé ọ ọlọ́run ti bá wa ṣe kọ́sítọ́mù kan ló ti dúró òun wá tajà fún ọ. ẹ kọ́ ọ̀rọ̀ ajé ẹ ká sọ ẹ káàbọ̀. bọ́ọ̀ ni kí n ṣe tán ẹ mo fẹ́ ra watermelon ni mo sì fẹ́ ra àwọn ọ̀gẹ̀dẹ̀ kan àti bí ìbẹ́pẹ nǹkan kan. gbogbo nǹkan tẹ́ tí kọ́kọ́ ń kà á lẹ́ẹ̀ ni mo ní amágbálùmọ̀ ò tí ì dé àti sí lásìkò àgbálùmọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yòókù wà. kẹ́sì mọ̀ wo ẹ sì wá láwọn àgbálùmọ̀ tí èmi ń béèrè o. àgbálùmọ̀. ẹ kàn mọ́ ní àgbálùmọ̀ tí mò ń sọ kò nígbà kò sí lásìkò tí lọ ìmọ̀ wà pẹ̀lú yàn nìyẹn mọ́ ó wà pẹ̀lú yín ó lẹ̀ mọ́ yín ní tipẹ́ tipẹ́. àyà mi ah, irú irú kàtìkàtì wo ni eléyìí tẹ̀ ṣe. ẹ ti jẹ́ tiẹ̀. Ah, mo ń tajà síwájú bíi eh, alánàwọ́ sí ni nígbà àyà ah, àgbálùmọ̀ ti tèmi ẹ lè rà àgbálùmọ̀ ti tèmi o ẹ lè rà ẹ wọ ọjà eléèlò lẹ fẹ́ rájẹ kí n bá yín mú. ẹ fún mi ní wọ́tàmẹ́lọ̀ kẹ́ fi pẹ́nápù àti ọ̀gẹ̀dẹ̀ sí i so ti yẹn kẹ wá káwọn àgbálùmọ̀ yín méjèèjì náà kù. ní kíní five hundred àtẹfẹ́ rà ní kébí o tún ká àgbálùmọ̀ tẹ̀mí méjèèjì sí kó lè tó mu. ẹ lè rà àgbálùmọ̀ tẹ̀mí ọgbà five hundred naira. ọ̀dà ọ̀dà èèlò lẹ́fẹ́ tà èèlò lẹ́fẹ́ tà. ẹ lè rà kò sí tà five hundred naira ẹ bá bẹ̀rù ní five hundred ẹ lọ sọ́dọ̀ àwọn tẹ̀sí mọ́ra lọ́dọ̀ wọn. owó sáà níye kọ́ mọ́ kú díẹ̀ èèlò lẹ́ tà. ẹ lè rà àgbálùmọ̀ ti tèmi rà ẹ lè rà bí mo sọ yẹ owó rẹ fún <laughs> <laughs> sí wàhálà àjọwà náà ni àjọwà náà ni ó ní mo bòye ní five hundred yòókù. ẹ lè fún èmi lówó ẹ lè fún mi lówó ẹ lè fún mi lówó ẹ tó mi fún lówó five hundred náírà owó kí ni. mo sọnù ẹ mo sọnù ẹ bó bá ti pé kẹ ẹ jẹ mọ mo sọnù ẹ ṣé watermelon sọ lómi nù ó ní tó ti yẹ yìí. ẹ jẹ́ ìgbà ṣéǹjì irọ́ mo fún yín mo fún yín ṣé tó wò mí bá ti pé tó ti ka ẹ jẹ́ mọ̀ tó owó yìí ò lè pé tẹ́bi yìí èbó owó yìí ò lè pé ò lè ka ò lè ka ní sẹ́. tó ti mi ò lè sáńdì lè sáńdà. ẹ ẹ ṣe sáwọ ilẹ̀ ẹ sáwọ ilẹ̀ ẹ gbẹ̀gbẹ̀. mi ní kẹlẹ́dùmarè kó má gbà lọ́wọ́ mi. àyà tí mo ní òdodo mi ní kẹlẹ́dùmarè kó má gbà lọ́wọ́ mi. sí ò sí o. èyí béèrè àwọn òròmọdé ẹnu nǹkan bẹ báyìí nígbà àwọn àgùntàn. ọrẹ hmm, ọ lóòótọ́. ègidì ọ̀rẹ́ fẹ́ tara ẹ̀mí gan mọ ẹ dákun èmi lẹfẹ sí jíjẹ lónìí o. èwo eh, náà pilẹ̀ dà rẹ gan tí ò lọ àbẹ̀wò ló padà lẹ́nu ẹ rí. ìyẹn ò parọ́ àmọ́ dákun ohun tẹ́ ẹ rí ẹ̀ sí sábà ń jáwọ́ díẹ̀ sí i ike ọmọ kéjì fún mi rorò àti pé bọ́ọ̀ bá ti tọ́jú mi sílẹ̀ ló ti ba lára mi. dákun ṣé wọ́n jẹ́ nǹkan ọ̀sìn ni tí ń ba lára rẹ̀ ó sì lọ darí onírádàdó òsì. èrè náà wíkẹ́rẹ́ rẹ̀ ó ti yóò fẹ́ ó náà ti yóò fẹ́ tó bẹ̀rẹ̀ ti fojú sọkùnrin àkùràkọ̀ báyìí ó ti yóò fẹ́ ni. ìwọ ni mo fẹ́ sàṣà ìwọ ni mo yan ìwọ ni mo ṣe tìrẹ ni mo mọ òun náà ti yóò fẹ́ mi kò wá mọ bí ó ti wí Jíbọ́lámi Àlàbí ọmọlówó fújà ọmọ olú. Yes, mom, thank you. ẹgbẹ́ mi ni kò jókòó sí. I love you to the moon and back. Same here. so jealous. it's okay. Kí ló fẹ́ kí n fún ẹ? Fruits, wine. No, um, I know you love watermelon, but jẹ́ kí n fún ẹ lọ́sàn. Ọ̀sán máa better. Mọ́mí, mi ì fọ́sàn. Ok, mo lè mú later. Bóyá kí n mu watermelon mi náà torí mo láìkẹ́ kò kí n jẹ́ kí n bí pa mí rárá catch <laughs> it. Keeping fit. Yes. Oga. <laughs> Seriously. <laughs> um, mommy, mama, máa bá yín wá boyfriend. Ah, eh, kò le. Tó bá ti lè fẹ́ gbogbo wa pọ̀, kò sí wàhálà. Tó bá ti lè fẹ́ wa. Ah, ẹ̀yin á lè jẹ́ torí máa ń jowó ẹ̀yin méjèèjì. Ah. Àbí o. That's nice, my dear mọ́mí ọmọ yìí nǹkan ṣàṣà àbí lórúkọ. Ah. <laughs> ṣàṣà látijọ́ yóò tí morúkọ bọ yìí pè anyway mo rán kókó ló bá mi get àwọn drugs ah ah mom see why would you do that báwo lẹ ṣe máa rán ṣàṣà àbí kílẹ̀ porúkọ ẹ̀ ní drugs tó bá lọ ra fake nǹkan. èmi kàn ní kí n má stress yín ni. ah ah kẹrin mi ń ṣe stress mi nìyẹn no. no ẹ o mọ́mí iṣẹ́ ilé lọmọ yẹn wà fún ẹ mọ̀ pé ìyàwó mi medical line ló wà náà òun ló máa wà ní best position láti ṣe yẹn fún yín. Ah, ok my dear mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ah, mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mo ti gbọ́. so now after fruits kí lẹ fẹ́. èmi wà òkè pẹ̀lú watermelon ni ọ̀bẹ̀ yìí náà ẹ mọ̀ olóúnjẹ ni mo ń ṣọ̀pọ̀ máa fẹ́ jẹun. Hmm. èmi ti wà òkè pẹ̀lú fruits o. Ah, yes èmi máa prefer àmàlà yín tó máa ń fẹ́lẹ́ bí etí yẹn hmm. ẹ̀ẹ́dọ́ mọ́ mi ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀fọ́ tó máa ń ní olú nínú. Hmm. jíìblù kò fi para láti kékeré elé <laughs> kò fi para. Ah, oúnjẹ yìí náà ni wọ́n fún oúnjẹ ṣe ẹnu. ok jẹ́ kí n lọ rọ àmàlà fún ẹ ńgbà yẹn jẹ́ kí n lọ fún ẹ. mo ń sin nígbà tí mo wà níbi bẹ́ẹ̀ ṣe máa lọ ra àmàlà fún ẹ ah, ah. máa rò fúnra mi. ok máa bí ọmọ ṣé wọn pé wait ṣé wọn pọkọ wa ni hmm. kò dé ká fi ṣeré ẹ eh, no problem jẹ́ àjọ lọ sí kitchen àjọ hmm. lọ sí. òun yọ. <laughs> it's okay ẹ ṣàfihàn mi lámàlà ẹ méjèèjì hmm, kẹ́nìkan gbómi kaná kẹ́nìkan rò i'm fine eh, i just want to take my own àmàlà. <laughs> it's okay. Dale choqué é com wine. Yeah. sweet. yes love. mo fẹ́ ice cream you know. okay. She will not mind She o kì í ra yes darling. for sure. sure. okay. Okay. Mm, mm. Two minutes. Is your ice cream cold? Of course it is cold. Five years still counting. You are twins. You never changed. I'm happy to see you, honestly. Um, would like mọ́tò to wọ́n pẹ̀lú ọkọ̀ yẹn Gold, selfie, Jeep. ABP01FF. Nice car. Sick. Oh, oh, oh, oh. Oh, rush lolly. Ah, Ajibade Avenue. Plot 44, House 88. Nice house. ice cream náà dà. mi ò ra mọ́ kó tútù dẹ̀ pé mi láìka ice cream tí ó bá tútù. Eh, ok ká try bomi nìyẹn rẹ. Okay. Are you okay? kó tún lọ àdá sọnù ó tán ẹ tún máa wo lórí burúkú tí mo tún fẹ́ fọ̀rọ̀ ara mi lọ o tí mo ti wò pé ọ̀rọ̀ ọmọ tí ń dùn mí lọ́kàn yìí tí má gbé níwájú ẹ o àtúndì kankan jọ sọ láà lórí rẹ o yóò sì yọrí yóò yọrí síbi tó dáa o. ṣé àwọn ọmọ alálùbọ́sà àbí. eléré tí ń ta eré àbí tí ń tẹ gbòógì olórí burúkú. má wọrí jẹ́ mẹ́mọ́ mi tán káwá lọ gbogbo ilé ilé ojú ìjà wòlé gbogbo ohun gbogbo ilé ohun gbogbo lórí burúkú ká lọ mi. lórí iná ni ó dànù o lórí iná ni lórí iná ni ó dànù sí o olóògùn torí wa tó aláàfáà torí wa tó

kémi tó kù kí n máa bá yín ṣiṣẹ́ lókè ìfẹ́ hàn yín iye ọkùnrin ṣe máa ń fẹ́ràn báyìí ẹ fi yán sílẹ̀ máa dọ̀kà láàmú níta irú ìwà wo ni ṣe ń bẹ lọ́wọ́ yín sígbì ayé gidi ṣẹlẹ̀ lè tẹ́ ń gbé pẹ̀lú àwọn obìnrin. Ah, ẹ ń bóyá kọ́ ọ bá mi délé kọ́ ọ wá wò ó bóyá mo níyàwó lé àbí níyàwó lé ìníyàwó lé bí n bá níyàwó lé ni ìnídọ̀ láàmú mo nífẹ̀ẹ́ rẹ gan. ṣé wípé ẹ lómi ilé ṣe rí ah mo ní mọ̀ràn fún yín advice mo fẹ́ wí débi kan. ṣé ló dà àwọn bí rẹ. ẹ bára yín balẹ̀ oje ọ̀dọ̀ àwọn bí àwọn wo ah! mo fẹ́ mi lọ bí tí wọ́n ti fọrí fún yín tó ibo ọlọkùnrin òsì tó gọlọtọ gọlọtọ báyìí gọlọtọ gọlọtọ báyìí tí ọ̀rọ̀ ọmọ sọ fẹ́mi pé òun ètí ìlòmìnirin Ah, tó bá jẹ́ pé lóòótọ́ bá ni ọ̀rọ̀ yìí ní ìdíkẹ́ lọ́lé onífọ̀rí ibi wọ́n ti fọrí fún yín bẹ wọ́n mú yín débẹ̀. kì í ṣe pé mi ò róbìnrin rí ṣùgbọ́n látijọ́ mo ti rí ọ nífẹ̀ẹ́ rẹ̀ ń dá mi lọ́rùn mo fẹ́ kọ́ fẹ́ mi. ẹ wo owó tẹ jẹ mí ni mo wá gbà mo ti tàtẹ́ bá mowó tọ́lọ́rọ̀ yóò lè sí. ẹ wo kì í wá tí ìṣòwò ńlẹ̀ ó ṣe sùúrù fún mi kẹ́ni tó ni táyà yóò fi wá gbà bọ́ bá ti gbà n ó rówó fún ọ. kì í sanwó lẹ pẹ̀lú gbogbo àròyé Ìlọrin tẹ́ ń ṣe ṣe owó lẹ́yìn tó jẹ́ bí ẹyẹ ìbákan látàárọ̀ orí fẹ́ kó tún sówó ńlẹ̀ náà ni ah, àbúrò fẹ́. lọ́dà ìpàdé wa bí ọjọ́ rẹ ọba tó yọjọ́ rẹ. dùn ní ẹ mi ò fọrí wájú rẹ o dùn ní kó ṣàánú mi o kó ọgbọ́ gbogbo tí mò ń sọ o dùn ní dákun o. àǹtí mi ẹ bóyá ó kiri lọ ni kódà ìjọ jẹ́ màkì kọ́ pẹ̀tọ́ lọ ní ìsìn. ẹ ló ní sẹ́kìn àǹtí mi ẹ fọmọ ẹ lọ́rùn lẹ̀ kó ṣe ilé ayé rẹ̀ kíkiri lọ bí ibò ibi kíkiri náà lẹ́ fi fi ọmọ ẹ sí. Ah, àbúrò mi bò la ṣe ń sọ báyìí ṣé sùkúù ni ó tún padà sí ní ìsìn ní àdìgbò gbogbo kú ti wà ó ti ní pàtíkúlà rẹ̀ lọ ọkà ìwé mẹ́wàá èmi ọ̀kan kò sí tẹ̀yẹ̀ tó fẹ́ ní ìwé mẹ́wàá ó ti kàwé mẹ́wàá ó ti yanjú kí tó wá ni èròǹgbà tèmi wọ́n bá ti yín mu o èròǹgbà tèmi tí mo gbà fún yín ni pé kí ẹ fọmọ ẹ síbi iṣẹ́ òde ìsìn tó bá gbà mu fọmọ ẹ bá níṣẹ́ gidi lọ́wọ́ àwọn ọkùnrin tí àwọn ò ní fowó tàn kó fẹ́ yóò fi lọlé lóyún ṣùgbọ́n iṣẹ́ tí ń ṣe iná kò sí bí èèyàn wà tí ò ti rọ́dọ̀ ibi tó wà iná yóò ra àánú gbà iṣẹ́ rẹ̀ náà kúkú dá ẹ̀ sì tó ọlọ́run ló ní déédéé ọlọ́run ọba sàánú rẹ̀ jọ lábẹ́ àbá ọ̀rọ̀ rẹ yé mi mo ti gbọ́ ọ̀kàlẹ̀ àbúrò mi kíni fún ọ kí ló ẹ wo torí pé mo ti rí iye tí péjọ mẹ́ta ló jẹ́ mi wá gbogbo tẹ́ ẹ bá nínà ní ẹ̀fí sí mi lálẹ́ ló sì ọ́ lálẹ́ ló sì ọ́ ẹ kí n fún mi bọ́ ọ̀nà ọmọ ilé mọ̀ta mo ò ní sẹ́yìn sáta orí mo kiri kiri wọn ò ta ó gbogbo ibi tí ò yẹ kí n yípo dé gan-an ni mo yípo dé n ò sì fẹ́ tà láwìn. bẹ́ẹ̀ wá ń gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí wọ́n jẹ́ ọ̀pẹ́ ń gbá wọ́n tà láwìn ojú kan náà kí ọjà sí kó o kúkú wá tà láwìn ká mọ̀ pa á mọ̀ béèrè owó lọ wọn tọ́ba ya kọ̀ wáyà ju kọ́ bàjẹ́ lọ àkáǹtì wo la fẹ́ kọ́ ìtọ́ bàjẹ́ sí ọ̀yà dà lóhùn àkáǹtì wo la kọ̀ tí tọ́ bá bàjẹ́. ẹ má bínú ìyá mi kò yé mi báà ni àmọ́ ní ìsìn tí ẹ ti sọ ó ti ti yé mi náà nù àmọ́ ẹ jẹ́ kí n sinmi díẹ̀. ọyà ń torí àgbélé. Ah, gbogbo ọrùn ní ń ro mí tára mi ti bá ti balẹ̀ díẹ̀ ní ètò wa padà yípo lọ àmọ́ kí nìkan jíjẹ tí mẹ́lẹ̀ ta lè rí jẹ. ẹ tí tí mò ń sẹ́nu lọ mójútó ọba jẹná àtọ́gbọ́n yẹn epo lábàá ìjẹ́bí kan. ṣé ìyá mi ọ̀ wá lálejò ni tí wọ́n fi ṣàdúró oúnjẹ tó pọ̀ tó báyìí ọ̀rọ̀ wò kújọ́ kan tó náà kọ́ ṣe ń wá wọn bọ̀ ni. àti kò fanlẹ̀ ifá ti ń ṣe bí àlà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ru gàtẹ́ gàtẹ́ àmọ́ kó tó jù ó yẹ ká láti ṣèmí ó má ti ṣe àárẹ̀. sáré. ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ o. ẹ kúrò lẹ o ẹ káàbọ̀ mo lẹ ti wá talẹ̀ béèrè kí ni fẹ́. madam Tóyìn Àfọ̀njá ni mo béèrè. madam Tóyìn Àfọ̀njá ẹ lápọ̀ mẹ́ǹtì pẹ̀lú wọn tẹ́lẹ̀ ní àbẹ̀ ti fẹ́ ríra bó ló ti jẹ́ ṣẹ̀rí nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni wípé. ó ti yé mi ẹ má ṣe yọnu wọn ò sí lé wọn ò sí lé wọn ò sí lé wọn ìsábà sí lé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọn ò sí lé ẹ má bínú ẹ má ṣe yọnu wọn ò sí lé ọba ti ń di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí wọn ò sí lé rárá rárá. ẹ gba ilé yìí mo fún yín ok ẹ jẹ wọn lówó tẹ fẹ́ fún wọn tẹ́lẹ̀ ẹ jẹ wọn lówó tẹ fẹ́ fún wọn tẹ́lẹ̀. irọ́ mo fún yín ni àjẹmọ́nú ti yín ni. máa rí some other time. ẹ sà ẹ wá sà ẹ sà ẹ wá ẹ wá ẹ má bínú ẹ wo mo ti ṣe kí lẹ ṣe. ah mo ti parọ́ irọ́ ńlá ni mo pa yín pé wọn ò sí nílé wọn bẹ nílé ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run wọn bẹ nílé wọ́n yẹ kàn sí ìrànlọ́wọ́ kan fún mi ẹ̀wò iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín táyé yín ò ní bàjẹ́ sẹ́rí tẹ́ bá ti dé inú ilé ẹ̀yin kan sọ fún màdàmú pé a ọmọkùnrin tẹ́ fi rẹnu géètì o ìbéèrè rẹ pọ̀ o ó lágídí o kódà kò fẹ́ jẹ́ kí n wọlé ńṣe ni mo kàn gba géètì mọ́ lọ́wọ́ tí mo fi agídí wọlé ní tí ẹ bá ń wí fún wọn nù ẹ dákun ayé yín ò ní bàjẹ́. ẹ ṣe báyìí. àòye ah, mi àti <laughs> wọlé yín dáa àpadàbọ̀ yín gan kò gbọ́dọ̀ báàdì. Thank you. Èmi. Kabira, oríran wò. Executing social projection? shouldn't be an issue akọ̀mọ̀gbà external supervisor tó máa bá a take care àwọn kìnìún ẹ̀ ṣàmọ̀ pé èmi àti ẹ̀ là kí ìdààmú lójú àgbọ̀dọ̀ kábàámọ̀ lórí iṣẹ́ yìí. well uh, amen you see uh, Jide wọ́n ní once beaten twice shy nǹkan tó ṣe wá lórí last project wa kò tún gbọ́dọ̀ repeat our this time around gbọ́dọ̀ máa ṣe pé màá tó bá dèrò ọ̀lẹ́ ọ̀la mo máa forward breakdown yẹn sí ìmìlẹ̀ then wàá go through ẹ̀ wàá dẹ̀ wàá fún mi ní um, náà fi lọ I think that should be okay. great ìyẹn lè ti parí nìyẹn. àbí cheers. ó dá mi lójú wípé adẹ́lẹ̀ bá mi ṣe dára nísìn at least màá dẹ́lẹ̀ bẹ́ẹ̀ wá àwọn ọmọ at least wá pink mọ́jú bó dẹ̀ jẹ́ tó sọ̀mù náà ni gbogbo ẹ̀ lọ náà nìyẹn. Jide seriously o need deliverance má ah, lọ ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ sí mi abáṣá nìna èmi ń ṣe gbóra nu yẹn ìwọ ló ń jẹ́ tún sàn sí ojú kan báyẹn wo ni àdá máa ní àdá tó bá ti lójú méjì ó ti dìdà sword dẹ̀rẹ̀ wọ́ ọ̀nà fi ń jà bro i'm happy and satisfied with my lovely wife olùwàtọ́yìn. <laughs> i laugh you laugh ṣé o mọ̀ wípé géèmù ní lọ́ọ̀bù láàrin ọkùnrin àtobìnrin ni ẹni tó bá dẹ̀ smart jù òun ni champion o oh boy open your eyes and enjoy yourself má dọ́là rẹ. I'm actually enjoying myself then á jẹ́ pé àtẹ̀mí àtẹ̀yàwó mi ló wà tó yan àwọn méjèèjì ní champions wọ́n fi gbogbo yẹn lẹ́jẹ̀ máa gbé ẹ̀ tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la let me just go. máa rí ọjọ́ gbogbo ayé ó miss ó miss tán <laughs> èmi máa jáyé mi kú how dare you kí ló fún ẹ ní ìgbéyà láti wá mi wá sí matrimonial home mi. love sori. love by force ṣe fẹ́ gbọ́ mi inú ilé ọkọ mi ni mo wà o mi ìgbọ́rọ̀ kọ̀ọ̀kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ sórí ajẹ́ ẹ tó wọ bíbá ẹ ó máa fẹ́ jẹ̀wẹ́ ni. a kì í gbàkàtà lọ́wọ́ akitì. Olúwatóyìn we have a bond no one can break. It is broken already. Collins, in your ọkọ mi ló ti ń bá mi sọ̀rọ̀. Ah, ah, àárín àgbà mi ló já mi sí. Nígbà tí Ọlọ́run fi Jíbọ́lá ṣe olùgbàlà mi, wá gbọ́n mi o. Èpo yẹn aṣọ àlà mi ni kò jìnnà sí mi. Tó ti yẹ jáde Get out! Lọ́kọ̀ mi ò ní Get out! Tó bá farabalẹ̀ gbọ́ tèmi wàá mọ̀ pé kò lè gbáyé ìrọ̀rùn ni mo ṣe sán lọ bí ajá tó máa nu. <laughs> story for the gods get out jáde get out. Ah, kò ní sọ ti fàyè mi jẹ́ ìwọ̀n ọkùnrin ìṣàmẹ́fà yé mi jẹ́ ṣáà. ọ̀gá ẹ kú jókòó ẹ sì kú fàájì náà ẹ kú afẹ́rẹ́ ẹ̀lẹ́ yìí ẹ̀lẹ́ mo lérò pé afẹ́rẹ́ ẹ̀lẹ́ yìí àti ibi tẹ́ ẹ ti wá lóhùn ó rí bákan ṣùgbọ́n ti bí máa dáa ju tibẹ̀ lọ àbí ó tutù. ẹ ṣe. ah ṣùgbọ́n kí n má parọ́ ẹ ṣe èèyàn ah èèyàn níyẹn o ẹ jọ mí lójú gan-an ni látìgbà tẹ ti dáṣẹ wọnú ilé lẹ ti ń yà mí lẹ́nu àbí kí ni ká ti gbọ́ ìgbà wo ni ẹ ra ráìsì àpò ráìsì àpò ẹ̀wà àpò èlùbọ́ àpò sẹ̀mó wíìtì obìnrin mi gan ò lè ṣe tó tó báwọn ẹjọ́ mi lójú ẹ gbìyànjú àbí ìgbà wo náà lẹ sì ra wálé náà àti ìjẹyìn tán ẹjọ́ tó fẹ́ ra mi wálé ẹ wàá mọ ibi tí mo ti fọ́ fún yín jù tí mo ti fọ́ tán yányán kárọ̀tì tẹ́ra wa ni kárọ̀tì ah! mami ò lè fi kárọ̀tì ṣeré káì káì káì káì àwọn oúnjẹ inú agolo tẹ́ ẹ tún rà wá lóríṣiríṣi tí mami fẹ́ nù àwọn fẹ́ràn rẹ̀ pọ̀ ah, ẹgẹ́ tiwọn ah, in fact ẹ gbìyànjú. oh. oh. ṣẹ́rẹ̀ àbúrò mi lòlú atóyin mo dẹ̀ ti mọ̀ kì í ṣọ̀rọ̀ ọdún márùn-ún. Hmm? ọdún márùn-ún. mo mọ nǹkan tó fẹ́ mo dẹ̀ mọ nǹkan tí ò fẹ́. Hmm, hmm. ṣé rí gbogbo nǹkan tí mò ń ṣe yẹn ẹyin ló lójú kò jẹ mí lójú. Ah, òótọ́ ni wọ́n mọ́mọ́ wa ẹni ọ̀tá ẹni ni ẹ gbọ́dọ̀ rí wọn tì. I know what Oluwatoyin likes and what she does not like. Hmm. ẹ wá mọ bí tẹ ẹgbà tẹ ti sẹ èmi ẹ̀yin eh, gbọ́dọ̀ parọ́ fún yín èmi fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún yín ah, ẹsẹ̀ mi gan ẹsẹ̀ mi o àbí ta ló máa rí irú yín báyìí tí ò ní sọ pé hmm, ọmọkùnrin rèé ọkàtò irú yín wà ń lọ sọ́jà lọ gbá ra wo ra kòkó kódà níta kan nílò láti ṣe kẹ́ẹ̀kan fúnrú wa lówó káwọ́ lọ ra gbogbo ẹ̀ wá lóríṣiríṣi àbí ṣe torí géètì à àwọn akọ́lá ń sọ géètì ọlọ́ọ̀ ní ń sọ ẹ̀yin ẹ fá wa lówó àwọn ọkọ̀ tìjọ́bù á lọ rà wá á sì kó wálé kó bẹ́ẹ̀ bá sì ṣe náírà náà lára ẹ pẹ̀lẹ́ ọ̀gá. it's alright hmm. nǹkan tẹ́ ẹ̀ sọ yé mi mo ti gbọ́. ẹ àìbá wa mọ̀ bí wọ́n yẹ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí ẹ fẹ́ fi lọ̀ wá tàbí tá a lè fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ mọ̀ wò pé <laughs> ipò tá a wà nínú ilé yìí o. mo ti gbọ́ yín ẹ máa rí nzọ́kì mo ti gbọ́. ká máa lọ hm? pẹ̀lẹ́ ká máa lọ àbí. ẹ bá mi kí yẹyẹ lọ́mọ. ẹ dákun ẹ gbà wò rí náà mọ́ wò rí náà.

màmá kí ló ṣẹlẹ̀. n ò rí na n ò rí na. ṣé gbẹ́bẹ́ ṣùgbọ́n ẹ̀ rí nǹkan kan màmá. n ò rí nǹkan kan. Ah, ibùdó wa ń lo bulẹ̀ tí ń bọ̀. mo ń lọ ilé mo ń lọ dákun máa mú un lọlé. Ah, ṣé gbẹ́bẹ́ ṣùgbọ́n ẹ̀ dá mi mọ̀. n ò rí na débi wọ́n ti ẹ̀ ọ n ò mọ ah, n ò rí nǹkan kan. ẹ lè dá mi mọ̀ màmá blackout blackout lẹ́wà èmi làlàdé. lọ́sàn ọmọge tó mọjú ọwọ́ ìdí iṣẹ́ ẹni là ń mọ̀ ní lọ́lẹ̀ ìdí iṣẹ́ ẹni là ń mọ̀ ní lọ́lẹ̀ ìgbìyànjú wọn ní ṣàtọ̀kùn kó lórí rẹ̀. ìran mẹ́ta kì í tòṣì ìwọ̀n wí. máyà tẹra mọ́ṣẹ́ mi wo wo ọmọ yìí kí ló ń wá. ẹ kí ló wá bá jókòó wá yìí. ẹ kí ló wá wá jókòó bẹ́ẹ̀ o. ìyàwó dádì mi náà rán mi iṣẹ́ owó tó fi rán mi iṣẹ́ ló sọnù. irú ọ̀rọ̀ burúkú wo nu irú ìrọ̀ ọmọ bówó ṣe sọnù ọjọ́ bíi àròbó kọ́. <laughs> àpò mo fi sí ma. báyọ̀ fi gun kẹ̀kẹ́ ni báwọn. bá mi mọ kẹ̀kẹ́ gùn mà. má lọ ilé ọ̀sán àlàyé fún ẹ pé owó sọnù. màmá ẹ má jẹ lọlé bẹ́ẹ̀ pé dáàdi mi wà lẹ́sìn dáàdi mi ti tó àbúrò wọ́n máa fẹ́ lù mí pa. gbogbo ń tọ́ wọ̀ yìí náà owó sọnù gbogbo ń tọ́ wọ̀ yìí gbogbo kátókátó ẹ̀yin ọmọ àṣẹ. èlò wá lówó ọ̀hún. five hundred naira ni màmá. àpò méjì àbọ̀ lásìkò tá a wà yìí ah. lásìkò tá a wà tí gbogbo ẹlẹ́ kankankan yìí ẹ̀yin ọmọ yìí bàjẹ́ ẹ̀yin náà bàjẹ́. a máa ríre o. ee seven hundred náà wọ́n ti ìbá ń palẹ̀ ń gbà tètè mọ́ lélẹ̀ má tún fi ibi tí ó ti bọ́ sọnù o ibẹ̀ náà ti ń rin pọ̀ mọ̀ lọ mọ̀ lọ. èmi ni èmi ni màmá. Ah. ibi èèyàn kan sórí ọ̀run lè wo lábàá ewu lábà ọ̀nà lédè kọ́ ọmọ ah, lọ. Eh, ọ̀nà lé wa kọ́ ẹ náwó sí yìí sọ̀nà lé eh. ah, ọ̀nà lé kọ́ yìí bùmílẹ̀ ń lọ ẹ ti fẹ́ dé bọ́dà màmá. ẹ tún fi ọtún. ìyá mi ò rí ní àrìmọ́jà gbére báyìí. látàlẹ́ àná. dọ́nà ṣé òòbù kínní tí mo ní òòbù sínú bàtà wọn ni. mo lò mo lò mo lò bí ẹ ti ní. jà kí ni mo wí kí ni mo ń sọ ní ìsìn èyí kí ni mo sọ yìí. sóni ọkọ mi ọkọ mi orí náà bá èrí náà bá èrí náà bá. Ọya ẹ mú ẹ mú ẹ wá mú ẹ farabalẹ̀ ẹ mú ọjọ́ ẹ wá mú ọjọ́ ẹ fún mi lómi inú ẹ fún mi lómi ẹ bá ń bomi wá. ẹ bá ń bomi ẹ bá ń bomi ẹ bá ń bomi omi omi omi ẹ bá ń bu. tọ́ ìbá bàbá mi ìbá bàbá mi ìbẹ̀yìn ìyá mi ò sọ̀rọ̀ gà àgbénú omi ríran tẹja àgbénú omi ríran ti kọ̀ǹkọ̀ bí ẹja ńlá bá sọ lómi báyìí àrílẹ̀ odò ni ó yá ẹ̀là kọ̀ọ̀rọ̀ wá ẹ̀là kọ̀ọ̀rọ̀ wá ó yá. ẹ ẹ dojú kọ ti rí ìyá mi ti ríro o máa ní o ẹ̀rọ àti kìíní. bàbá ẹ̀ rí ọmọ báyìí. ọmọ ẹ ah! wà. ọ̀rẹ́ mi. bàbá bàbá ẹ pè mí. ìbẹ̀yìn àgbà náà ló sọ pé mo kó amọ̀ lápẹ̀rẹ̀ ó wù mí kẹ́ ṣàlàyé bó rẹ̀ ti ṣe rìn bó ṣe jẹ́ gan-an fún mi mo fẹ́ mọ ìyá mi. dùn ni torí tiẹ̀ náà ni wàhálà tó ń ṣe lọ́pọ̀ àánú rẹ ló ṣe mí tí mo ní ń dàbí ọgbọ́n. torí ọmọ. bẹ́ẹ̀ ni ìṣẹ́tọ́sẹ́ ọmọ fógún ọdún ìyàtọ́jọ́ ọmọ fọ́gbọ̀n oṣù bí ọba pọ̀ ọmọ yóò sìn lẹ́yìn ọmọ ni ẹ̀gbọ́n bí mi ṣe wà yìí bàbá ẹ rí i pé mo ti dàgbà ìwọ̀n lérí tí mo lè sámọ́ lérí ajé ṣùgbọ́n màá mi ẹ bá ń ṣẹ́gi ajé fún kọ́ màá mi ọ́ làlàlà eléwì odò bọ́ bá là tó ní lárí ọ̀tọ̀jú mi èmi náà sì lè jẹun ọmọ ẹ dàpọ̀ ẹ ṣàánú mi. ẹ ṣeun ìyá wa ìfàlàbí léèrè ẹlẹ́rìí ìpín àtòrí ọmọ tí ò sùn àṣì kí lorúkọ ọmọ náà. dòní ni. orúkọ ti yín ń kọ́. adédiwúrà. adédiwúrà tó ìfàlẹ̀ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sùn àṣì ọ̀dọ̀wọ́ rẹ o ọ̀rúnmìlà bàbá àgbọ̀nmìrègún iwájú ọgbọ́ ọpọ́n ifá ẹ̀yìn ọgbọ́ ọpọ́n ifá olùmúlọ̀tàn olùkàràn ló sì. àárín ìtọ́ òde ọ̀run gbangba ẹ má fi re pe bí o ẹ má fi bí pèrè ẹ má fòlò lùfọ̀ bọ́ bá ti rí ni ẹ wí. dòun ní ọmọ adédiwúrà lámọ́rọ̀ ẹ̀ wá bá yín bí ajé òsè wá fi ibùjókòó rẹ̀ tí èsì bùgbé tí ó lówó lọ tí ó là tí ó lu ńlá béèrè fún o ẹ má fi re bí ẹ má fi bí pèrè bọ́ bá ti rí ni ẹ wí ṣe bí àgbélégbọ́n tagbọ́n lé àgbélémọ̀ ntìmọ̀ òkèrè lájẹ lójú oníwà tí fúri ń tó lé sí ẹ̀yìn ikún là gbìn pa bí ikún bá dé àrí ń tó lóko sí. wàá lò géta ire ni. àdúpẹ́ ah. <laughs> hmm. ire ni Ifá sọ yóò là yóò lù àmọ́ àá ṣe tutù kan ẹ̀yin lẹ́sìn gbé tutù náà. kò burú bàbá mi ṣé ní ìsìn kíákíá báyìí náà ni ti ṣe kán mọ́ kí a bá ẹ lọ́ọ́lé gbẹ̀ bá lọ́ọ́lé gbẹ̀ bá padà wá a mọ̀ tọ́ka. ẹ ṣe kò sí wàhálà. tó bí sin ọ̀bá là ọmọ inú rẹ̀ là o torí ìdùn ní ọmọ mi mo ṣe wá ṣe kinní yìí o kọ́mọ mi ọ̀ làbí eléwì odò kọ́mọ mi ọ̀ má ṣe wàhálà ṣe kú kó ní láárí kórí bá ti ṣe kọ́rọ́nà gbégbà kẹ́bọ̀ òfin kẹ́bọ̀ ọgbà wò. ojú mi o ojú mi o ojú mi o ah ah ah ojú mi ah ah. Mami, ẹ̀sàdúró tó tó báyìí lẹ̀ sọ fún mi. Màámi, ṣé ọlọ́run tó dẹnu ní bùbù ó ti mọ nǹkan tí ó jẹ? Ó ti mọ nǹkan tá a fi bọ̀. À màámi, ooo, oh, kò yẹ ká ṣe yí wa yẹ kí wàá lọ pọ̀ jù fún mi ké. Sọ yẹ kí wàá lọ pọ̀ jù, aláàárẹ̀ ti pọ̀ jù. Mo wá níbi ìsìn ọ̀bálà ó yẹ kó máa nù rẹ̀ ọ̀la. Náà lọ fà á. Ìyá dùn mo fẹ́ sànú odò ní pé ó ń ṣe wàhálà ní ìsìn ẹsẹ̀ wa fojú wo bá a ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn ẹ fojú wo nígbà tá à ń jẹ tá à ń mu tá a wà lálàáfíà àti ìsìn yìí ẹ wo ẹ mọ́kàn ìgbàwó gan ni wàhálà wa tó pọ̀ báyìí ìyá mi ipò òwò ni wàhálà wa pọ̀ báyìí ìyá mi ẹ wò síra wọn ẹ mú kan èwo ló dá bẹ́ẹ̀ máa gbọ́ mo mọ̀ pé wàhálà ti pọ̀ báyìí èmi náà mọ̀ pé wàhálà ti pọ̀ bó wà ní kí n solúsàn báyìí ti ní èrì náà solúsàn. mami ṣe bí bá tó kí lọ sọ pé ó ṣe fún yín. Ah. Ah fatọ́kí ò rí mi wò bí ìran. Ah. Ah! doni fatọ́kí ọgbà dako doni ah! kọ̀kan fatọ́kí ọgbà yóò rí mi. doni doni wọn lọ bá fatọ́kí o èmi mo kúrè bá kì í ṣe fatọ́kí lọ́wọ́ abami àbí bóòní èmi mo kọ́rọ̀ ara mi rè bá wọn lọ bẹ o. hello hmm? olùwà tó yèmí àdùn pẹ̀lú máa dìá ṣáláfíà ló wà ìyàwó mi alálùbáríkà àláfíà lèmi náà wà ah, máa dìá èmi bá wà léwu wọn á báyọ̀ ṣe nǹkan ẹ mo wá báyọ̀ ṣe nǹkan ni ẹ àmì àmì àmì fún kí ló fẹ́ kí n bẹ̀rẹ̀ àbọ̀ anything anything. Ah, <laughs> hey, hey, hey watermelon àti carrot ìwọ ọmọ yìí ṣé kìí ṣe pé èmèrè watermelon ni ẹ ṣá <laughs> ó dà má sórí ibi tí mo ti ń báyọ̀ ṣe nǹkan yẹn wọ́n ní watermelon tó fresh wọ́n tún wá ní àwọn carrot yẹn báyìí tó bá rí wọn wọ́n tó wá pa very good abẹ́rẹ́ àbọ̀ ṣe ti bọ̀ ọkọ ẹ ok ok all right àmì àmì èmi náà yóò sí aláìpẹ́sọ tí kò ṣe. ṣé inú yàrá tó wà iná ló ti ṣe patí lẹ́kọ̀ọ́ ìyàwó jíbọ́lá yẹn ni olúwatóyìn ọmọ alálùbáríkà mo fẹ́ fún ní surprise mo fẹ́ fún ní surprise mo fẹ́ kóró ìpè bóyá èkó ni mo ti ń bọ̀ so gíjà mi ti ń báyọ̀ sí báyìí a máa wò pé a mọ́mì níṣẹ́ lẹ́ fò ní. máa níbi òfò ní surprise ni lóòótọ́. wo ṣáà já èdè sí ní tí kí wọ́n lọ máa ṣe surprise ẹ̀ láwọn máa gbọ́n láyé. àbí ò jàre. yes ma. pẹ̀lú series of tests àti treatment àti ṣe fún yín a rí pé shock lásán ló mú yín ẹ ti wà òkè ṣùgbọ́n tẹ́ bá ní any complaint tẹ́ lè sọ fún wa tó máa ràn wá lọ́wọ́. dókítà mi ò ní any complaint kankan ẹ ṣé gan ni ẹ jọ ọmọ tó wà lọ́dọ̀ mi ń kọ́. ó sin ọmọ yín àti ìyàwó wọn jáde èmo ní kọ́ má jẹun ìpẹ́ rest lọ́gbọ̀n. ok ẹ ṣé gan ni ẹ ṣe. ẹ ti wà òkè mà bó tẹ bá rí anything tó tún ṣe yín lágọ̀ọ́ ara ẹ lè jẹ́ ká mọ̀. ẹ lè máa wá fún check up lẹ́kọ̀ọ̀kan ẹ ti wà òkè. Yes. ṣe nǹkan tẹrù lẹ́rí ẹni tẹrí yẹn cousin mi ni ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú ìbò ni àṣà àti ìṣe tí wọ́n dẹ̀ ní lọ́hùn àti kó ti pẹ́ tó ti rí mi ló jẹ́ kẹ́ bá wa ní rògbò tí bá wa yẹn kò sí ìkọ̀kan lára wa ẹjọ́ ìdọ́lẹ́ ọlọ́run. Tóyìn ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ẹ́ mo dẹ̀ fẹ́ kó tẹ́tí dáadáa kó má bàa já sí pé wàá tán padà wá bẹ̀ mí jọ má dé ilé mi mọ́ ṣé nǹkan tí mò ń sọ yìí ẹ mo yọ̀ǹda ìwọ àtọkọ ẹ mo dẹ̀ fẹ́ kó comply má dé ilé mi mọ́. mi ò jù ú má bínú nǹkan tẹ rí ò rí bẹ́ẹ̀ rárá. Tóyìn dókítà ṣe kúrò ń bí ni wọ́n ní kí n má rojọ́ púpọ̀ jù nítorí pé tí n bá rojọ́ ó máa ń jẹ́ kéèyàn gbójú ọjọ́ orí ẹ̀ lọ ni. thank you ṣàṣàǹkọ. òun àti Jíbọ́lá ló ra àwọn drugs yìí.